النبوية الدعوة النبوية ندعوه إلى الله ندعوه إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية نبوية ندعو إلى الله ندعو إلى الله بالكتاب والسنة الدعوة sàwárìkọ̀ afúnṣẹ́lẹ̀ ọ̀pọ̀kàtù káwọn bínú nẹ́tọ́ọ̀kì yẹn gan kọ́ lórí lè ṣe bẹ́ẹ̀ nǹkan kan ló disconnect ní ìbíbà yìí so ìpínlẹ̀ tó ta ló ń ṣe àìṣe gẹ́ẹ̀sì yẹn ó wá ní ìtọ́jú kí n plọ́ọ̀gì jẹ́ tó ní ọ̀rọ̀ sí plọ́ọ̀gì rẹ̀ tó ti ó ti kọ́ ti dàrú ni ìgbà tó fi ṣe tán ọjọ́ ti lọ tàwọn ṣe kàn wà pọ̀ sí lórí nǹkan tí wọ́n ń ṣàlàyé fún wa lọ nípa wọ́n ti bá wa dá ìbéèrè ti kánà yẹn ó dà pé ìbéèrè ẹlẹ́ẹ̀kejì fábàlà sọ ọ̀rọ̀ ní orí ẹ̀ ṣùgbọ́n torí bá kùn ọ̀rùn pẹ́ tó nǹkan ṣe ọ̀kan bá wà wá ẹ̀yin tí ẹ̀ǹgbọ́ àtẹ̀sìn wò wá àdìsá lẹ́yìn sálà wọ̀sọ́lá lẹ́yìn bá wọn gbìyànjú tí àwọn káwákáwájú wa tán ṣe lórí rẹ̀ ẹ́ wọ́n fẹ́ràn ẹ̀sìn yìí ju bá àti fẹ́ràn rẹ̀ lọ. lójú tí wọ́n tán máa ń fẹ́ gan ni pé kárẹ́ nìkan tí ó parọ́ wà lẹ́bí káwọn àbí ayé níta ń gbá gangan nu ilé ìfẹ́ parọ́ wà lẹ́bí káwọn àbí ayé so wàhálà wàhálà àwọn àti gbogbo tí wọ́n lè rò lẹ́nu sọ fún ọ pé wọ́n mọ̀ kò gbọ́dọ̀ ta kókò láì sọ ìdí kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sọ̀rọ̀ níṣe ìfẹ́ ẹnu ní í ṣe wọn. wọ́n ti gbé kinní kan sọ́kan wọ́n bá wọn kan dá wọn ò fẹ́ kí pọ̀ àwọn lọ wọ́n kàn sọ̀sọ́ kó sọ ni tọ́mọ sọ wọn wà mọ̀ fáwọn kan sì bẹ sáfì fẹ́rẹ́ sí i adúgbò ọlọ́run ọba tó lò wá wọn kan tó lò wá fún ọlọ́run ọba àpọ́nlé ló ṣe fún wa o má dáwọ́ àpọ́nlé rẹ̀ lọ́wọ́ àdé ẹ má ṣe kí ni wọ́n bàjẹ́ ṣe ẹ rí báwọn kan bá ti ń ṣe tán fẹ́ kó bàjẹ́ tí wọ́n fẹ́ gbífẹ̀ẹ́ sọ̀rọ̀ ìbùkọ́ rí pò lọ́kà àwọn èèyàn lọ́kà àwọn àwàmù torí kan fi lè ráyè bẹ̀sìn wọn jẹ́ ọlọ́run ọgbọ́n sì mọ lọ àwọn nǹkan dáadáa láti kan fi pítọ̀ báyìí ní kó ṣe wà tó yẹ pé wọ́n ń sápò lọ́dọ̀ Buhari kò mọ́sọ́dọ̀ Malik kò sí nǹkan tó wà lọ́dọ̀ Buhari wọ́n yóò ní sẹ́sìn lógún wípé bó bá ní kí ní àǹfààní àdìsí a ní wọ́n bí ìmọ̀ mọ́lẹ́kì náà ní ìṣe ìṣàkóso fún wọn pé kí lẹ̀ bẹ́ẹ̀ gbá lóòótọ́ ti ń ṣẹlẹ̀ ṣẹwájú àwọn tẹ̀lẹ́tà ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n ń sọ ọ̀rọ̀ wọn ti ní pátán ìbá wọn fi ní pátán ni pé díẹ̀ ni wọ́n máa ń pa àdìsí ànàbí sálàmù sálàmù dẹ́ kùránì tí wọ́n ni pé àwọn náà wọ́n so ìtumọ̀ kan náà ni wọ́n gun àwọn àdẹ́wọ́n tó wá ìfẹ́ ẹ̀kọ́ kan tó wá wà nílẹ̀ tí wọ́n fẹ́ fi ìtumọ̀ kùránì yẹn sáfẹ́lì sáà ẹ̀kí fún ilẹ̀ ìdàkú ẹgbà sàlàyé ilé ìdìdì tẹ bá tí mo pátá gbogbo kìíní ìmìtì èyí tá ọkọ̀ sàlàyé gba tán tún bá ṣàrà tó lọ tó ń bọ̀ torí pé ó dàbẹ́ tì mọ́ kò kọ́ ní hàn wípé ẹnìkan tó gbọ̀ ni tó tó bá kò gbogbo tó wà wáyé òkàkó ìjìmá ni wọ́n fi ń tú àwọn àdéhùn yẹn báyìí wọ́n fẹ́ máa mọ̀ tó àdí ìta kàdánìdì kó fi lè tó bẹ́ẹ̀ yóò tako Qur'an wọn ní ẹbí ẹjẹ fẹlẹ bá kù tí tó ní wọn ti ṣiṣẹ́ ti rú rẹ kọjá ní ilé ìdíbẹ díẹ̀. èèyàn sọ yí pé ọ̀rọ̀ náà mo fẹ́ kọ́ṣe ọ̀rọ̀ ní mo lè ṣe ti bẹ́ẹ̀ kẹ́ máa wọ bá tàbí ṣe pé sọláàtù ìbùrọ̀ìmíyàwó lẹni wọn lánàá bí ni a máa ṣe sọláàtù ìbùrọ̀ìmíyàwó sọláàtù ìbùrọ̀ìmíyàwó ibi tẹ́ ti mà pé irọ́ ni sọ̀rọ̀bí Ibrahimiyya yẹn òun ni wípé ẹgbẹ́rún nígbà tọ́lọ́ ọba fẹ́ sọ fún alùpùpù án gbogbo ẹgbẹ́ náà ẹgbẹ́ ẹgbẹ́ ni wọ́n ni ọlọ́run sọ pé ìnáwó àwọn ọmọ láyé tẹ́tẹ́ oṣù nílùú náà lẹ́nu bí pé ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ wọ́n ń tọrọ ẹ̀yìn wọ́n ń tàjúà wọ́n tọrọ ọ̀kẹ́ bá nàbí sàlá sàlá yá ayú ẹlẹ́bí ní àmàlú ẹ̀ẹ́dẹ́ ìgbọ́lọ́ wọ́n ní tẹ̀síwá nínú ọlọ́run ọba ní ká sàlámù wọ́n wá ní ẹ̀yẹ lọ wo sọ̀láàtì ìgbà mí ẹ̀ kò tí wọ́n sẹ́lẹ̀ mú ẹ̀kọ́ hmm. kò tí wọ́n sẹ́lẹ̀ mú ọlọ́run ní ká ṣe sàlámù ìfẹ́ ti ta hmm. wọ́n ti sọ lórí tó bá wọn ìdókòwò àti sàlámù òfin sílẹ̀ ó wà ṣùgbọ́n ẹ̀ ọkà ni ẹ̀ẹ́dẹ̀ wà tẹ́ẹ̀kà tẹ́ẹ̀kà àwọn ìgbésò tó ní ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ kan dé nígbà tí rẹ̀ gbọ́n náà sàárọ̀ nígbà tí wọ́n tí káàbùrú wípé àmọ̀ sàlámù sàlámù tọ́lọ̀ ní káfíńdì wọ̀ Eh, táwọn tó gbà wá kò ní jẹ́ lọ́nà sàlámù. àwọn ní sàlámù jẹ́ ọ̀rẹ́ ká kọ́ ìyàdí dùn. ibi ah, ọlọ́mọba àmẹ́bí ah, àti gbọ́ ọlọ́mọba ti pàrọ̀ ẹgbẹ́ òun láti sọ láti láti sàlámù fún ọ. sórí sàlámù àmọ̀ sàlámù ọ̀kọ́lẹ̀ àmọ̀ sàlámù. àìsàn sàlámù tó wọ́n ti kàdé àmọ́ ẹ̀ bá dé ìgbó wọn ti mọ̀ hmm. ẹ́ ìgbó wọn ti mọ̀ ibi tá yu'allimuna at-tashahhuda kama yu'allimuna suratan min al-Qur'an àlẹ́bí máa ń kọ́ àwọn àìsí tàṣáhù gẹ́rí ló máa ń kọ́ wa súra àkùrá àti látọ̀ kalẹ̀ níbi tàṣáhù dùn ní assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuh tó níbi dáadáa fi kọ́ wọn rí ọdún ọ̀sán láàmú tó bàtẹ́ ìfàmù sọ́ọ̀lì rẹ̀ báwo ni káyọ̀ ṣe sọ̀látù fún un. àtàlà lókun kí jẹ́ ìwájú ẹni tá torí àwọn ọmọ ìbéèrè pa. ọbẹ̀ àwọn ìbéèrè pa bẹ̀rẹ̀ láti báwọn ọmọ yóò fẹ́ ní kàǹkẹ́kẹ́. lọ́kàn sáà ìgbésẹ̀ àwọn bàbá àdìsá àwọn kan sọ́nà ni wọ́n kàn bá ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan rí báyìí pẹ̀tẹ́. àwọn bàbá bàbá kan fẹ́ lábàkọ́lá ẹ máa wo sẹ́yìn yóò rí ó ti wá sọ ọ́ sàkó wa fẹ́ sàkó fún. àwa di pé tó ọ̀gbìn bá wà já padà sínú àyà. tọ́lọ̀ bá ní sọ́lù alẹ́ ìwọ̀ sẹ́yìn ẹ sàlákù ẹ ti fi sàlákù wà ló wà bẹ̀ bá wà sàlákù àti àti kẹ́lí náà wà lédè ìlàgbà kò ní ìpínyẹ̀ gbọ́dọ̀ ṣe fún papọ̀. Hmm. ṣé nígbà àbábọ̀ tó wà kí mo sọ látà wà á dúdú àtàtà ìtumọ̀ ẹ̀ pé tábà ní kí náà ní káàdì yóò zàtà. ṣé ṣé ṣé ṣe ṣe ṣe wà á fi mo sọ látà wà á dúdú àtàtà. ṣé sábà ní sọ́bà àwọn pé àtàtà ní kí ó sọ́bà ní ẹ̀yọ̀ zàtà yìí. Hmm. mo tún lápò ìjọ nìkan ni wà wọ́n mi gbé kí ní yìí o o lè délé níbi kò sí lè gba ìṣẹ̀lẹ̀ ìgbàgbọ́ náà so pé kọ́dà bó ṣe pé báwọn náà ní iṣẹ́ ayé àwọn ní táàdẹ̀ rí níbi àdíìsì pé ìgbà kẹfà ní káàmà sàrà àwọn kọ́dà àrà náà kò sí ìtakò torí pé àlẹ́ ìdí kan sọ̀rọ̀ láti ń bomi ọdún wọn kan sàrà àwọn ìgbẹ́ bó ṣe pé ákẹ́rù ń bomi alẹ́ bàtà ń bomi. Hmm. Hmm. àmọ́ àwọn báwọn ṣe máa ń dé nù ṣẹ́wárẹ́ tó wá fẹ́ ikọ̀ nígbà tó wá fẹ́ kọjá là ó ti sọ ọba tako kùránì ó ti sọ̀rọ̀ pẹ́ níta ara rẹ̀ kò mọ̀ káwọn sọ̀rọ̀ bá lẹ́kàn sí ánsà rẹ̀ àti hmm. mọ̀ sàlámù sọ̀lámù ní kókó wa. Hmm. ọ̀wà àníṣe rásàlátù tóun kọ́ rẹ̀ ti gangan ní sọ̀lámù ìfàdí ẹnu tó. àwọn èèyàn sẹ́láàrẹ̀ ìfàdí ọwọ́ àtàkùn ìfàdí òun náà ní wà sílẹ̀. ó kàbọ̀lá ìfàdí tẹ ẹ̀rọ Ọdún tó lẹ́gbẹ̀ẹ́ pé owó láì wòwó làwọn ọmọ ìjẹ ọwọ́ akọ̀tà á lè bá títà ọwọ́ àwọn ọ̀fẹ́ lè mùtì á bóde lè bọ́dọ̀ lórí aláwọ̀gbẹ́lẹ̀ aláwọ̀gbẹ́lẹ̀ alifáàdé orí ọ̀fẹ́ lórí ọwọ́ ni èyí tọ́jọ́ èyí náà jẹjẹ ní wàfẹ́ lè mú tọ́ èyí tọ́jọ́ èyí náà jẹjẹ tọ́jọ́ èyí náà lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ àwọn afẹ́fẹ́ ìgbẹ̀ngàn ẹ̀yìn tó ló ti gẹ̀rẹ́ ní oníbàárà ọkọ̀ owó ìjọba àwọn tó ló rí ẹ̀gbà tó rò bá àtàlẹ́ ọba tó rọ̀ mi tó dé ìgbé kọ̀ rẹ̀ ti gẹ̀rẹ́ níwà sẹ́yìn ẹ̀ so ẹ̀ wá bèèrè wá ẹ̀yìn sílẹ̀ hmm, tó bù ṣé ẹ̀ bàbá kan tó takò láàkọ́ tó ní kò sí wà sẹ́yìn ìgbà ìgbà ìgbà tó ti kó ẹ̀kọ́ gbàgbà gbàgbà náà ìjọba ọba ni pé kó gbọdọ̀ ní wàtẹ́lẹ̀ inú ó gbọdọ̀ àlùbá tí ò nínú àpò rẹ̀ gbá dànù tó kí kò yóò gbọ́kọ̀lọ́ rẹ̀ mú kó bá fẹ́ ìgbàgbé tó fẹ́ lò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé wà ó tako kùránì kùránì ló ti pẹ́lẹ́ tó lọ bó o ṣe gbé gbàgbọ́ láti ìgbà ìrí àlọ́ tó gba àwọn owó ìwàfẹ́ mímu tó gbé tó òkú kò nínú nígbà tó ń tọ́ àti bàjẹ́ tó wọ́n lẹ́ni wà sọ́lé ìmúyẹ kó gba àdàmú ni ẹ̀bùn tán náà mẹ́fẹ̀ẹ́ yìí gbé ní ti báyìí ṣé ẹni yìí kàn ti rò wípé bóyá tó máa sọ̀rọ̀ sẹ́yìn yìí ó lè mú kó sì òṣùpá àwọn tàbí ìwúlẹ̀ ti sọ wípé a ti mọ asàlámù tẹ́lẹ̀ rẹ̀ sọ̀látù lókù sọ̀rọ̀ sí ká sọ̀látù lè bá ti yẹ pé kó tó wá tẹ́lẹ̀ nù rẹ̀ ló wà ló fẹ́ kàn patronize sẹ́nu tó mẹ́. kí ẹ̀ sọ fún wa pé ẹ má dáhùn ẹni yẹn lọ́wọ́ sọ̀rọ̀ nígbà mí yàwó sọ̀látù ti ń tẹ̀mí iṣẹ́ ọ̀ngàgà làtàlátù sẹ́mà tí mo ti dùn. Hmm tọ òun ti wá jẹ lọ́wọ́ pé kókò ti fẹ́ wọ́sọ̀ àgbà ẹ̀mẹ́yà ó ní wà sẹ́lẹ̀ mọ̀ ọmọ nìkan sọ́lọ́ alẹ́ yìí wọ́n sẹ́lẹ̀ mọ́ pẹ́tẹ́rẹ́ máa sàlábì ibrahim àti òní wà sẹ́lẹ̀ mọ́ ná kòtò báwọn sàbẹ̀ sọ báwọn bíbí pé láti ṣe sàlámù tó nínú ọwọ́ akọ́kọ́ ti gbóbẹ̀ káàdì rẹ̀ mọ́ wẹ́ẹ̀gì rẹ̀ pé àná ojú ìjókòó ṣe ń bẹ́ẹ̀ ní báyìí wọ́n wá fẹ́ tún takọ̀. wọ́n ní kàfọ́ láti lè fa ti jẹjọ ẹ̀ wọ́n wá ní tó ọ̀rá àtàlà tù tó wọ́n bá ń tí kúrò á ní ìwí mu ní sọ̀rọ̀ tó lè fa ti ó kà á dé kò sí bàbá yóò lè mú un náà wàhálà bá dé. ó kà wá ní wọ́n tó kà kò lọ ó tó kà kò lọ. ọ̀rọ̀ ni sọ̀rọ̀ èyí tó jó original gẹ̀gẹ̀ òun níwàsá yìí mú un ìgbà tó ti wọ́n o. original ta ni wọ́n fún àbẹ́wọ̀n

òye ìfẹ́ ẹnu ni hmm. ìfẹ́ ẹnu ni. oníṣẹ́ hmm. láwọn yìí tá à ń wí àwọn nǹkan tó kúkọ́dà kò lẹ́rìí rárá tán gbé ilé wọn lọ́dún òbéèrè rẹ̀ tó ta kọ ọpọlọ pátápátá àwọn ìbéèrè. Hmm. náà ẹ̀ ń tàbí àti àti táwọn àti ìdílé lọ́wọ́ àtàkùn kùránì wọn làwọn sọ fún ọdún kò sáà ti kàtẹ́ òkúta kùránì mọ́ sọ nípa wọn máa yà wọn kó wọn máa gbèsè wọn pé kí wọn bá yà yín bẹ́ẹ̀ o ẹ̀yìn òsì kan tó wà lọ́dọ̀ ẹ̀ jòkó sí ní tẹ́ ẹ bá mọ́ pé sì pẹ́ ju sẹ́yìn tí dáhùn kì í pẹ́ ọlọ́wọ́ bá lè ní màkà kó mọ́jọ́ wọn ní nàní hmm. ẹgbọ́ ọlọ́wọ́ lè bòyàn ní màkà kí náà ní nàní. dábàá aláńlá nìkan má ní mọ̀ máa ń ta akọ. akọ ti wa ni pé ń jẹ́ àti wà lórí àga aláàrùn tó bí dáṣe bá ń gbé a nínú àwọn àbá dáadáadáadáa tó gbé àáfà ńláńlá ni ẹgbọ́ ìmáàmù ní fi náàwé ìmáàmù ní fi rọ́bà ìmáàmù ní fi sẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn lẹ́yìn ó kó àdíjì dé nígbà tó wọ́n ìyá ayé tó jù láì kọ́ nǹkan kan yàrá lẹ́wà ẹwà ṣe ibi tára bá máa dé yìí ẹ́ ibà mọ́ yìí àbá àti mo fẹ́ dákọ̀ pẹ̀lú wọ́n ń pè ní tàjùjì àrùfáìsì mama kayu abahiyya al-andalusi ko na wa ba ma sun tafsir wọn kò lè ká jìjìnà pé ahmad bin abdul qadir maktoum sixty seven years ló la yìí ìmáàmù ni sàtàk hanabi ìmáàmù ni fìnnáàmù ìmáàmù ni fìlọ́wà ẹ̀rù lẹ́yìn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí wa a. Ah. وعاب سماع للحديث بعيدما كبرت أناس هم إلى العيب أقرب وقالوا إمام في علوم كثيرة يروه ويغدو سالما يتطلب فقلت مجيبا أم قالتهم وقد غدوت لجال منهم أتعجبوا. إذا استدرك الإنسان من فات منه لا فللحزم يؤذى لا إلى الجهل ينسب إذا وعاب سمائل الحديث بعيدما أناس بعيدما كبرت أناس هم كبرت أناس هم إلى لا يبي أقرب أو إياك تجمع وجنة وطوس إبو wọ́n ń bú mi kékeré sí ń gbọ́ àdìsí ẹgbà tó ti dàgbà. Ní àgbẹ̀ dàgbà tó yẹ kó wọ́n àdìsí ìjà òbí. Wọ̀kọ́lù wọ́n sọ pé ìmáàmù mi sí olùmí kí á sí ìrọ̀ sí ètò pé ìmáàmù tó gbogbo lọ́wọ́ ìmáàmù tó tẹ́ ìmáàmù tó náà ìmáàmù tó lọ́fẹ́ ìmáàmù sí olùmí kí á sí ìrọ̀ sí. Yẹ̀wò owó ayábúdù sáàrì máa ń yàtà tó lábú ìwà ń lọ láàárọ̀ ńlọ ìrọ̀lẹ́ tó lóun wádìí. Àkójú mu jí báyìí, á máa kọ́ láti ní ìmọ̀ tọ́jú lè já àlè nínú àtà àjàgùn mo wá pé sọ̀rọ̀ wọn torí pé àìmọ̀kan wọn jọ mí lójú mo ní àkímọ́dé ìrásádúráká ìsáàmì máa fá àtàní ìrìnà tó mọ̀ nìyẹn bá tà láti lè bàbá tó gbọ́mọ lọ́wọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ lé dá yẹ. yẹ yóò sọ àbáni àbáni níbi náà àbáni níbi pépé àbáni níbi lọ́gà ṣùgbọ́n ẹgbẹ́ yìí èkó ń gbà òsì tàwọn adẹ́gbàsí lẹ́sẹ̀ wọn nìyẹn wà ẹni tó bá ṣe bẹ́ẹ̀ fàlẹ́ ní àzìlẹ̀ yọ ọ̀gá láìlá ìjà àlè yọ nípa àwọn àlè á lọ́dọ́jà mọ̀ ní àkókò kàgbà o ó ní determination of ẹ̀ kábi tì sí èdè kábi táìmà ẹ̀rọ ìdásítàdúrátì àyè ìnsánù máa fà á tà mí nù Ìdá ìdásítàdúrátì àyè ìnsánù máa fà á tà falil hazmi yọ̀ọ̀dà la ilà ìjàhálì yọ̀ọ̀dà o. falil hazmi yọ̀ọ̀dà la ilà ìjàhálì yọ̀ọ̀dà o. Ìjọ tó máa nìyàn. Ìdásádọ́ ajá lè ń sànù máa bá ajá nínú wọlá. Ìdásádọ́ الإنسان ما فات من علا فللحزم يغزى لا إلى الجهل ينسب فللحزم يغزى لا إلى الجهل ينسب ọmọ ènìyàn bá tíráì láti lépa bá nǹkan tó gbọ́ mọ́ lọ́wọ́ ní bẹ̀rẹ̀ tó gíga ìwé ẹ̀mí ẹ̀rẹ́dẹ̀ kọ̀mẹ́ǹdì ẹ̀mí pé áàtì lágbájá mọ̀ ní termination kì í ti báyìí mọ̀kálẹ́ pdc ibi tó fẹ́ ló ń bẹ̀ ní pé a rí ìmáàmù tó kún lọ́pẹ́ òpá kọ́ọ̀lù àwọn pé ìmáàmù nìfẹ́ olóòmè ìjàfẹ́ wàkọ́ọ̀lù ìmáàmù nìfẹ́ olóòmè ìjàfẹ́ yàwó òhù ẹ̀yàwó sàlẹ́mà ìyàtọ̀ ìmáàmù nìfẹ́ òun ló mọ lọ́wọ́ dùn òun ló mọ sáré ìlú wọn ló bàbá gbá jẹ́bù ẹni tó kún jẹ́ máa mú lò àwọn tó ní ẹjẹ́ máa mú jù wọn o kò ní ìrìnàjò máa jù o èmi àti aburú ní ènìyàn tó ń gbé òun gbogbo àwọn ènìyàn gbà pé àìmáàmù ní láwọn ọmọ tí òun rìn kẹsẹ̀ rẹ̀ ẹ̀yìn lẹ́yìn ayé ẹ̀rọ bá ògbó àdéhùn ló kó kí ń wọ̀ wọ́n wá mú pé kí ló fẹ́ tó fẹ́ fi ṣe ó ní èèrè kò ní yé ní ìdá sábàtà ìsánú. máa bá sani ní ọ̀la. alẹ́ hazimi yorùbá láàdínlá ìjà. láàdí yóò sábúrò fani hazimi yorùbá láàdínlá ìjà ni yóò sábú. bọ́mọ ènìyàn bá tẹ́ àláti lépa bá ń tó bọ́mọ lọ́wọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ ó yẹ ká yẹn nìyẹn nìgbà làbẹ̀yà ìgbàlejò kiri káfíńtì. Hmm. àràfù bẹ́ẹ̀ ò ta ni. Hmm ẹni yìí lájẹ́ tó ti bẹ̀rẹ̀ ẹlòmí ìgbẹ́nu mu òfẹ́ kan sísọ̀rọ̀ ìbùkọ́lí hmm. tó ń gbà tó bá wájú ọgbọ́n ọ̀gbọ́n ẹ̀rọ àti kíló bẹ́ẹ̀ ọmọ abẹ́rẹ́ tó fi kó láti fẹ́ ìbẹ̀rẹ̀ ìbùkọ́lí ẹ̀mí lẹ́wọ̀n ń bẹ̀rẹ̀ ẹgbẹ́ tí wọ́n wí ẹ bá sọ gbọ́dọ̀ kí àlàyé yìí padà àlàyé yìí yóò tẹ̀mí lọ. Hmm. àbí àwọn láìwòwe làwọn ṣe hmm. wọ́n wá ń jí nọ́mbà wò wọ́n jí nọ́mbà wò sọ nínú ti sọ láti ìfà sí i. lóòótọ́ kókó sí i mo ká òṣèlú ẹ̀kọ́ bá kà ní ìsìn yẹn lóòótọ́ wọ́n kà sí tàbí tàbí dúró lọ́wọ́ yìí. wọ́n kà fẹ́ ẹ̀ mọ́ fẹ́ dakọ́ náà ní pé sàrádì ibrahim yàwó. àtẹ́wọ́kan ni wọ́n ti sọ ọ́ rí wípé sàrádì ibrahim yà sàlátù àwọn àgbo ni hmm, sàlátù ràgó sàlátù ràgó làwọn oníyà ràgó ewúrẹ́ ẹ agúnà agúntà ní ìdílé pé sàlátù àwọn gbẹ̀gbẹ̀ pé sàlátù àwọn èèyàn pàtàkì ni sàlátù bá ti pé sàlátù gbogbogbò ni sàlátù ràgó. Hmm, tó irú rẹ̀ náà ló gbé kí wọ́n wà. òun náà fẹ́ ta kọ́ ìgbésọ̀ láti ra ìyàwó tí ò ní tó tí ò ní ọ̀tá kókó ra ní ìfẹ́ ọ̀tá tó pọ́lọ́ àwọn bá nítọ̀ wọ́n wá fẹ́ gbésọ̀ láti bá bí jù lọ ọlọ́pàá bá fi tó ilé ẹ̀ bá tẹ̀ ta kò ká jẹ́ wọ́n àgbẹ̀ tó bá tẹ̀ ẹ̀ ní ọlọ́run bá fi kókó tó fẹ́ràn mọ́ nígbà tó ń bẹ̀ ní pé aráàlú èèyàn dáadáa nínú àwọn àfa àpò kọjá nǹkan mú ni tí òun olómi kẹfì rà ẹ̀yìn ayé ń gbọ́ láìlẹ̀ ìjà ni yóò sọ́kù balil azmi yóò dá. لا إلى الجهل منصرون. ọ̀rẹ́ ló ọmọ ẹgbẹ́ òbáyé wa káwá dì káwá èyí dàgbà àmọ́ pé ara ẹ̀ náà ló ọmọ àwọn àjò kékeré kan nínú ẹ̀sán sábà wà ní wọn wà lóko ọ̀rọ̀ àti la fẹ́ gbá mẹ́jọ tá a bá kan yọ jàlálà títóbi títóbi Quran títóbi súnà láwọn àwọn àhádìí tó wà yọ kúrò tó bẹ̀ kan tẹwa lọ́rùn pé ẹgbẹ́ báwọn lọ́wọ́ yáde bá wa já káàdì pátá ìdílé bá àbí òní. ọlọ́run bá kó tó wọlé kó tó mọ̀lú wa ṣe kó bá bàtà ìdílé wa ṣe fún wa àkọlé tó ṣe mú àgbẹ̀lẹ́ ẹni yìí lọ́wọ́ bá kó kàn wá lábú kó sì tún gbogbo wa ṣe kó jẹ́ ká lè ródòdó ká tẹ̀lé torí gbẹ́ni tó bá bá bàbá wa bá kan fẹ́ tẹ̀lé tá bàbá wa bá náà ń wí èyí tó ń wí níjà tá wọn nǹkan sọ ni pé kámálẹ̀ bẹ̀rẹ̀ tàbí ló báyìí ó ní Allahu mọ̀tálà náà ti ta bàtà lẹ́sìn lọ fún ọlọ́run o kùránì lọ́jọ́ pé dákun ṣe fájú òfin wa bẹ́ẹ̀ hmm. wọ́n tó nẹ́ta nẹ́bí yìí ká lẹ́sìn lọ́mù ìtàlà náà ti ta bàtà wọ́n tó nẹ́ta nẹ́bí yìí ká kùránì súnà nẹ́bí náà kọ́ ṣe fájú òfin wa mẹ́jà lè bọ́ ìzọ́ zọ́ọ́rí wàrùzókùnà láàmàlà bí ìmá jẹ́ ká lè lo méjèèjì àwọn ọmọ sọ̀rọ̀ wàrùzókùnà láàmàlà bí ìmá ṣe láti fi máa já lè lo méjèèjì bìjá ìrá àti kàlùmùkọ́ dára ti àmì ìdá ti wọ̀lọ́ sí tó kọ́ àwọn oníjà ìnàbí ilẹ̀ lọ́jà kìtàbù wà sunna ẹ̀yìn kan ẹ̀jẹ̀ wa ló ta kọ ọpọlọ yìí hmm. ọlọ́run ti fọwọ́ gbọ́dọ̀ yé yín o ọlọ́run fọ ọpọlọ yìí dé torí ọlọ́run fọ ọpọlọ yìí dé torí ọ̀sán ọ̀fẹ́ kan ọ̀sán nílẹ̀ yóò tọ ọpọlọ yìí dé yóò tọ ọkàn yìí dé yóò kọ́kọ́ ọ̀sán náà ṣe àgbèlè ṣe pẹ̀lú ọgbọ́n ọlọ́run jọ́ mi á padà máa ṣàlàyé àwọn òlé gbẹ̀yìn wáyé wáyá ti mistake kò ti mistake òlé tó bá wọn ẹ̀yìn lẹ́ ń fúnra yín wàhálà ó mú kàtọ́ọ̀bù ló sọ rahim allah rahman ahada ìlàyà òyòbí ọlọ́run bá kí ọmọ nìyẹn kan tó bá mú àléébù tó bá bẹ̀rẹ̀ àmì báyìí tó pírẹsẹ̀ntì ẹ̀sìn àdìyẹ èmi ti gbọ́rọ̀ yìí dáadáa ju lẹ́tọ̀ sí adáhùn dọ́là àrà nípa wọn ìgbà wọn pé wọn lọ pé rahim allah mọ àdá ìlàjà òyò bi mo gbọ́ bi lẹ́tọ̀ wọn báyìí. tó bèrè wọn ni wàhálà pé ilé kan ẹ̀ka ṣe mi sẹ́kì bọ́ọ̀ bá tiẹ̀ tiẹ̀ lé àní kò gún yẹn nípa ah ilé tí lẹ́yìn ló ṣe wọ́n wá ń bí yín lásìkò tó ẹ̀kẹ́ ẹran sún náà nẹ́bí ṣe ní pèsè báyìí túnbà bí ìgbé rí níjọ́ tí ìbá tí ìbá ti lò fún wa bí ọkọ kí ló wù àwọn òògùn fún mi tẹ́ẹ̀gì ọ̀sán bẹ́ẹ̀ ní tẹ́ẹ̀gì náà bàbá tó ní tẹ́ẹ̀gì ní àtọ̀rọ̀ àforíjì lórí àtọ̀rọ̀ àforíjì lórí àtìbọ̀lì kàtà bá ti bá kọ̀ ẹ̀kì sáà mọ́ ti bú wa àwọn òbí bú ọ. àbọ̀kọ̀ tó bá tó bẹ́ẹ̀ gàdé mi tẹ́ẹ̀gì lọ́bẹ̀ẹ́ ìjáwọ́n jẹ́ ń sọ àwọn tó ní láti rí pé káwọn ìlú bàrà wọ́n rí pé àwọn náà sọ ní sẹ́ẹ̀kì ti o àwọn náà sì rí owó ní sẹ́ àwọn tó lè kó làwọn a bá mọ̀ a bá

kọ́lọ̀ mi kò rí àti ṣé àwọn ọmọ mi náà láti wájú báyìí ọlọ́run lọ kéde bẹ́ẹ̀ láyà náà yóò áhàdè bọ́ọ̀lù mi àwọn tó bá jẹ́ alábòsí náà ọmọ rẹ̀ kí ni yóò kọjú wọn. so àlejò ọlọ́run lè wò gbàgbé gbọ́ ọmọ rẹ̀ ní ó bá kí ni wàhálà dín kí ni wàhálà dín ẹ bọ́ọ̀lù bá ti jẹ́ pẹ̀lú ìfọ̀nàmà ó jọ fẹ́ẹ̀dì ó bá sàn sáfẹ́ ìjọba ti wà jáde so gbogbo ẹ̀ máa tẹ̀lé ìrẹsì débi wípé kọ́lá wáyé ẹ̀rọ bí nínú ẹgbẹ́ àdídì Bukhari ọ̀pọ̀lọpọ̀ ní pé kọ́lá lọ́gbẹ́jáde pọ̀ máa pèrè tẹ́ ìdúgbò èrò náà pèrè nǹkan nínú tí àwọn bàbá lọ́gbẹ́jáde ó wà mẹ́rin kìí bá mẹ́rin wọ́n lára ní àdídì Bukhari àdídì Bukhari nígbà tó tó kọ̀ọ̀lá kọ̀ Bukhari tó lọ jùlọ lórí ó lé lọ́dọ̀ bàbá kan lórí ká tó lọ bàbá lẹ́yìn bá rẹ̀ bí láyé ni tọ̀pẹ́ tó kọ̀ọ̀lá kọ̀ nínú iṣẹ́ nìkan tó gbogbo ìgbàgbélé ìgbàgbélé ìgbàgbélé ìgbàgbélé ìgbàgbélé ìgbàgbélé ìgbàgbélé ìgbàgbélé ìgbàgbélé ìgbàgbélé tó bá mẹ́rin má lè kílò wọn tọ̀pẹ́ tó bá lè kílò wọn àwọn ìlú kí èso fáwọn ìṣọ̀ sọ́lá pé ní ànábì tẹ́sí máa ṣe ní wọ́n lè yá sọ pé àpọ́nlé ní fánábì sọ́lá káwọ́ ànábì fẹ́ yàwó tó pọ̀ ó sì lè tẹ́kì àwọn tó o ti bá lọ pọ̀ ẹ̀yìn fún àbọ̀ abáyé bí mo wá ìwúlẹ̀ bẹ́ẹ̀ délẹ̀ ọlọ́mọ kó bẹ́ẹ̀ yàtọ̀ fún gbogbo wa pẹ̀lú gbòòrò ọ̀rọ̀ ọ̀rọ̀ bá màgbọ́n jọ́ mi gbé ń pa pé bóò ní ẹsẹ̀ náà táàbà yẹn bá ti mistake pé ó kéèyàn ò lè pa ní orí pẹ̀lú ṣùgbọ́n tó bá fi mistake yẹn rẹ̀ tó ń sọ́jọ́ tí ó kù ni àwọn lé ní pé kó ṣe pé wọ́n tó mọ̀ náà ló kọ̀rẹ́ kẹ kọ́ta àdìmọ́lẹ̀ ẹ́ sọ kẹ́lì kan láti máa dẹ́rù bàbá ẹ̀yìn kọ́dà kan ẹwà sáàsì rẹ̀ àbákọ́jà ẹlẹ́yìn àti inú mi ṣe mi ṣe mo bá mú mi ṣe mi wá sọ́kọ́ àtọ̀ mi ṣe mi lọ́dọ̀ ọlọ́sàn lẹ́sàn mi á sì mọ̀ tó yẹ lẹ́bẹ̀rẹ̀ àbọ̀mọ̀ yára máa dẹ́mu sí bá kébì yóò parí ẹ̀ àbọ̀ yára máa dẹ́mu sọ wípé ìdáyà àwọn ọ̀tá mi wọ́n lọ́lá lórí mi wọ́n sì ń bẹ̀ta orí wọn ti fún mi. Hmm. padà àbárò rahmanu anil àádìyá ìfẹ́ kọ́nà ọ̀bá máa wà bọ̀rọ̀ fún mi ní ìjà wọ̀ta àwọn aláwọ̀ta ó ní wọ́n ní kí wọ́n ti fún un òmùmù bá àbú àǹzálà tí fàìsà nà tó ha àwọn ni wọ́n wá ìdíbi tí mo kù sí wọ́n wá ìdíbi wájú rẹ̀ ṣé ẹ̀rẹ́ mi hmm wọ́n fàtúhùn ní ìfàtàkùn ma àríyá àwọn ló ní kọ̀ fíìdì pẹ̀lú ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ àwọn àkọ́tún tún jù mẹ́lọ wọ́n lè bẹ̀rẹ̀ so ẹ máa ṣe bẹ́ẹ̀ bá dà lórí dájú ni bẹ́ẹ̀ bá tẹ́ ìjọba aláwọ̀lẹ́ òṣèlú tẹ́ kọ̀ọ̀kan àti láti ọmọ ọ̀fẹ́ ràn àdígbèrè wọn àdígbèrè ẹ̀rọ ìjọ mi àbájúlẹ̀ ilẹ̀ àdà mara ni àbúrò ìjà àbá ìgbòkọ̀ ìdáyà náà ń fọ́lún aláìyàwó mi nẹ́tún bàlá àbúhábáwá máa lọ á nílò àdíyá. wọ́n bá bá bọ́ ta lọ́kọ́ òun ní ìdáwọ̀ sáà kí ló dé òun bàbáfù àrùdáìlà àti ìbáṣìtàdà búhá àwọn wọn wádìí ibi tí mo kù sí nígbà tó wọn bẹ̀rẹ̀ ìwádìí rẹ̀ àwọn ilé bẹ́ẹ̀ bá bọ́ sáwọn ilé kù sí àwọn ọ̀bẹ̀ jí wọn fẹ́ jìnà òun bàbáfù àrùdáìlà àti ìbáṣìtàdà búhá àwọn ni wọn wádìí ibi tí mo kù sí mo wá jìnà sí wọn nà fású ní fàtàtàtúlmà àlíyá àwọn ẹlẹ́sìn bá kọ̀m̀pì ó wá sí ọmọ múra kí n máa múra kò wá dà. lóòótọ́ ọ̀rẹ́ náà ọgbọ́ tó wá ń fi ẹran ó yẹ kó jìnnà já sí inú orin náà ló dá ní tó bá lábájá o mistake ló ṣe báyìí o bàbá lóòótọ́ ni o gẹ̀ẹ́sì nígbà tí wàá nígbà o gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ọlọ́run sún lẹ́sà yìí àní kéwú rẹ̀ náà. ọgbọ́ àmì èyí ò fẹ́ lálẹ́ kan lọ sí yín ẹ̀rọ àti ìwà ń tẹ́ ọgbọ́ ẹ̀sìn ló ń wa sọ tó bá ti rí bẹ́ẹ̀ ni lọ bá wà ní pòlíṣà ti wa ẹ̀ sọ jù bẹ́ẹ̀ lọ hmm. ẹ̀ sọ jù bẹ́ẹ̀ lọ ẹ sọ ju bẹ́ẹ̀ lọ kọlọ ka fún gbogbo wa ṣe ẹ ẹ gbọ́ kọlọ fún gbogbo wa ṣe kẹ́ni sọ́nà bẹ́ẹ̀ ló wà. láwọn ọ̀bẹ ní ìsàlù ẹ̀ lóore wọ́n jẹ́ kí n máa wà sí ṣe mi. wà á jí mẹ́ sí i. àwọn lẹ́yìn sì ní orí òde lọ kọ́lé lọ́sẹ̀ wà sí ṣe wọ́n lọ kọ́lé tó kọ́lé tó yẹ ni. so má dààmú ara rẹ̀ ọlọ́run tó ń lò wọ́n láti fi jẹ́kẹ̀ bá wa. bẹ́ẹ̀ni tọ́lá máa ní orí pọ́ńtà bá a ti jẹ́ alhamdulilayi ó máa ṣe àfẹ́ kú lórí àṣìṣe. àdúgbò ẹ̀rọ. ẹ̀gbọ́n mo bá a fún àǹtálà sí fàṣítà náà tó há وهم نافسوني فاستفدت المعالية أبو حجاء الدرس محمد بن يوسف وإياه والله قصي على وأنا كان له من أشهد أن لا إله إلا الله kọ́lá ti ara fáwọn ṣékùn wa inṣàlá wọ́n tún mọ̀ àti ìwé bóyá ṣàlá ní bóyá sunday sunday wọ́n á lè jẹ́ sunday kan kíkan là láàrin kí wọ́n tún bá wa padà wá àwọn tó bá ń gbé apàdà dáadáa kọ́lọ̀ pàrọ̀dá tó ìtọ́ wọ́n ṣe rí rẹ̀ ìwé ẹ̀wọ́n bí i ìwọ́n kọ̀ wà ní jókòó wò parọ́ pé ẹ̀yẹ́ máa ní sẹ́ẹ̀kì tí yóò á sì mọ ẹjọ́ òfin ní sẹ́ẹ̀kì gan ó sọ díẹ̀ ó wà láwọn kan ní ní sẹ́ẹ̀kì okàn bá wọn sọ ní ìfẹ́láyé kọ́ àwọn sẹ́ẹ̀kì ó jà wọ́n tó máa parọ́ pé àfáàbá ìní èmi àti ẹlájọ́ ní ti ní àtàfáà mi sọ́kọ̀ bẹ́ẹ̀ wọ́n tọ́ sínú àtàfáà mi ṣùgbọ́n tí ẹ̀ sọ́fà wa àwọn òfin jìnà sí ó làwọn sọ bẹ́ẹ̀ yìí náà kẹ́yìn ò jìnà sí ṣùgbọ́n ìsọ pé irọ́ o ẹ̀rọ àmọ́ dìfẹ́ǹdì rẹ̀ ló bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ kan gbà pé mistake ni ọ̀gá àti gbà pé mistake ni ṣùgbọ́n ẹ fẹ́ protect your mistake. الدعوة النبوية ندعو إلى الله ندعو إلى الله في الكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله ندعو إلى الله في الكتاب والسنة الدعوة أن نبوء